اوكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا ومولانا محمد نبي جاء بكتابك الشمس والدواها وجاء بسنتك كالقمر إذا تلاها وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا وبالقرآن دليلا وإماما وبالكعبة كبلة وبالمؤمنين إخوة ولا حول ولا قوة إلا بالله العلي العظيم akí ọba tó tó kí ọlọ́run tó tó kì akí ọba tí ò ní bẹ̀rẹ̀ akí ọlọ́run tí ò ní tán akí ọba lánàá. Aki kí ọba lẹ́ni a kí ọba tó jẹ́ pò náà ni ó mọ sẹ́kù lọ́gbére ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò a ní gbé pípọ́n àbí ẹ̀yìn fẹ́ fún ẹlòmíín tó yàtọ̀ sọ́lọ́run tó ní gbogbo nǹkan láníkápá ọlọ́run bá lékè ọlá lákì orí péjì umul muminat ibẹ̀ la wà yìí léyìí tí mo ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn nílé lóko lódò ní gbogbo ibikíbi wípé nítorí ọlọ́run àtànábì ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ jẹ́ kí fídíò yìí àbí mẹ́sẹ̀gì talẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kó gbó fàìrà mo fi ọlọ́run bẹ̀ wá ẹ máa bá mi tag àwọn èèyàn ẹ máa bá mi send series of eh, kìíní sáwọn èèyàn ẹ máa bá mi share ẹ lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ máa bá mi láìkí ẹ lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo fẹ́ kí mẹ́sẹ̀gì ẹ mo fẹ́ kó lọ kan ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn níbikíbi torí pé àwọn àgbàlagbà wọ́n ní àdìhì dúnìyà madrasa ilé ayé tá a wà yìí ilé ẹ̀kọ́ ni wàhádà fúhà mọ́àlìmá gbogbo àwọn tí máa ń ṣẹlẹ̀ nínú ẹ̀ pátá òun náà ni àwọn olùkọ́ tí ọmọ kọ́ni lẹ́kọ̀ọ́ nínú ayé láàrin bẹ́ẹ̀ òun náà ni mo fi ń kí ọlọ́run lára gbogbo wa nílé àti lóko àti lódò wípé kí àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run àforíjìn oríire ìdùnnú àtàlùbáríkà kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan gbé anabi wa sallallahu alayhi wa sallam òun ló mọ̀ọ́mọ̀ wọ́ọ̀nù wa nípa ọ̀rọ̀ kan ó sì kìlọ̀ fún wa anabi ní yá ummati ẹ̀yin ìjọ mi kul haqqa walau kana murra ní gbogbo ìgbà ẹ mọ̀ yẹ ẹ mọ̀ gbò lẹ́yìn tí ó máa ń sòdodo. So kódà ìbá difficult kódà walau kana ala nafsik ìbá jẹ́yìn gangan lẹ́ni òdodo ẹ má jẹ́ kó difficult fún yín láti ṣe ṣáájú kí n tó wá lọ lẹ́yìn ìgbà a kí ọlọ́run àtẹnẹ́bí Muhammad tán mo kí gbogbo àwọn tí wọ́n ti lo ráná nínú àwọn ẹni rẹ̀ tí wọ́n ti padà lẹ́yìn náà òun wá ni mo kí gbogbo ẹ̀yin èèyàn Ah, àti múmìnì àti múmìnà àti mùsùlùmí àti mùsùlùmá àti sọ̀lẹ̀hìn àti sọ̀lẹ̀há àti kọ̀ọ̀nìtì àti kọ̀ọ̀nìtàt àti hàfìzì àti hàfìzọ́t wàsọ̀bìrín wàsọ̀bìrát wàlkàṣìín wàlkàṣìát different oriki, lọ́lọ́run fún gbogbo àwọn ẹ̀dá rẹ̀ láyé gbogbo ẹ̀ stage by stage ni èèyàn ọmọ ti àti ibì kan èèyàn ọmọ bọ́ síbì kan olúwa ọba yìí náà la kí òun náà la sì yìn mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mo máa dúpẹ́ o ẹ jọ̀ọ́ báwo ni mo ṣe fẹ́ dúpẹ́ tó lọ́wọ́ yín ah ìfẹ́ ọlọ́run náà lẹ ní lára mi tó pọ̀ tó yìí ah ìyọ́nú ọlọ́run mọ̀ ní kúrò lọ́dọ̀ yìí àánú ọlọ́run mọ̀ ní fi yín oríire àtọ̀dọ̀ ọlọ́run mọ̀ ní kúrò lọ́dọ̀ yìí ẹ mọ̀ kú ìbámi kẹ́dùn ara mi ẹ kú mi dárò ara mi ẹ kú lílò tọ́lọ́run lò yín. láti yọ mí nínú ọ̀fìn mo wish láti ṣe àlàyé ọ̀rọ̀ díẹ̀ díẹ̀ náà ni kò ní gbà wá lásìkò rárá torí ẹ̀ ni mo ṣe nídìí ọgọ́rọ̀ ẹ̀yin èèyàn pé mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé péjì Ummul Mu'minat àṣẹ̀ṣí ni torí àwọn ẹni bí wọ́n ti ṣe aburú tó jẹ́ pé wọ́n ti gbé Kaola TV lọ tí umul muminat rasẹ̀ ṣe torí ìdí náà ni mo ṣe fẹ́ kí ó go fire inú ilé ayé tá a wà yìí ẹnìkan ò lè escape nǹkan méjì ẹ̀dá kankan ò lè escape ní tí ó ṣe àti ní tí ó ṣe torí ọlọ́run ẹ máa bá mi share program yìí ẹ máa bá mi love program yìí ẹ máa bá mi like program yìí ó wù mí kó rìn káàkiri nítorí ọlọ́run ẹ má wo pé page yẹn strange mo fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan mo dẹ̀ fẹ́ fi àwọn nǹkan kan hàn yín ṣáájú kí n tó sọ oríṣiríṣi àwọn problems olẹ̀dá máa ń face láyé ṣe wá rí iman nípele nípele ni ní iman ni máa jẹ́. Imanul Anbiya ìgbàgbọ́ tó lù ọba àlékè ọlá fún gbogbo àwọn ànábì rẹ̀ àǹbíyá ìwọl mọ̀rẹ́sẹ̀lì àwọn ànábì àtàwọn tó ránṣẹ́ ìgbàgbọ́ kan ni tó strong ó wà very strong nítorí pé kulla yawmi wa kulla waqt ziyadatul iman iman ni àwọn ànábì ọlọ́run kì í dín iman lẹ́yìn bí àdánwò wọn ti wulẹ̀ kó pọ̀ tó wàláhi kulla yawmin ziyadatil iman níjọ ojúmọ́ ni ìgbàgbọ́ wọn máa pọ̀ sí nítorí pé ẹni ọ̀tọ̀ ni wọ́n olúwa dá gbogbo àwọn ànábì rẹ̀ láti bí ìmọ́lẹ̀ ọ̀tọ̀ tó yàtọ̀ sí ní tó fi dá gbogbo ẹ̀dá tó kù ó jẹ́ kan strong ọlọ́run fún ọ ní quality yẹn ọlọ́run ọba àlekè ọlá ó tún wá mọ̀ọ́mọ̀ dá gbogbo àwọn mìíràn ìmọ̀ àyẹ̀zídẹ̀ ìmánu wa yankus tó bá di stage kan ìgbàgbọ́ a máa mi mú mi ní a máa lágbára ẹ máa bá mi love kẹ́ ẹ máa like nítorí ọlọ́run ẹ bá mi share rẹ̀ ẹ jẹ́ kó go viral torí pé mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ ìgbàgbọ́ àwọn múmi nígbà míì a máa pakasọ pàápàá jùlọ tí wọ́n bá wà láàrin àwọn mùnáfìkì àbí àwọn kèfèrí tí wọ́n sì lọ́pọ́túnítì láti ṣàlàyé ara wọn ẹ wá jẹ́ kí n sọ fún wa àwọn ànábì ọlọ́run mẹ́ta àbí mẹ́rin ni mo fẹ́ sọ. So gbogbo àdánwò tí ń bẹ láyé kálukú ní mustawa ó ní ìpele ìpele ìpele ẹ rí i pé bí ọkùnrin bá lọ́lá tó bá lówó tó bá nípò ntí àwọn èèyàn ó fi ròyìn rẹ̀ tí wọ́n bá fẹ́ bàjẹ́ wọ́n lè sọ pé olóògùn ni wọ́n lè sọ pé ń lo kádàrá ni bóbìnrin bá wá lọ́lá tọ́lọ́wọ́n bá ṣe lónípò láwùjọ tọ́lọ́wọ́n bá kàyẹ tí àwọn èèyàn bá fẹ́ lẹ òkò mọ́ wọ́n kàn lẹ òkò tẹ pé yóò difficult láti ṣí kúrò lára wọ́n á mú black paint àwọn àwọn àwọn ọ̀dà dúdú tó jẹ́ wípé kò sí irú aṣọ téèyàn lè wọ̀ àbíkíbí ibikíbi tó lè wọ́ lọ tí ò ní hàn bí àwọn èèyàn ṣe máa ń ṣe nìyẹn ẹ jẹ́ wọ́n ṣàlàyé àwọn ànábì ọlọ́mẹ́rin tó jẹ́ wípé ìgbà tí wọ́n dúnrún zìnà mọ́ wọn wọ́n ṣàlàyé tí wọ́n ṣàlàyé ara wọn torí pé wọ́n mọ̀ yìí pé àwọn tán wá jíṣẹ́ fún oríṣiríṣi ni wọ́n àwọn bíi wà nù wọn tó jẹ́ wípé káwọn ànábì ọlọ́run tó sọ̀rọ̀ ni wọ́n ti gbà wọ́n gbọ́ àwọn míì sì wà tó jẹ́ pé idha laqul ladhina amanu qalu amanna wa idha khalaw ila shayatinihim qalu inna ma'akum wa innama nahnu mustahzi'un àwọn ànábì ọlọ́run wọ́n gbé láàrin àwọn mu'minun àwọn ànábì ọlọ́run wọ́n gbé láàrin àwọn kafirun àwọn ànábì ọlọ́run wọ́n gbé láàrin àwọn munafikun gbogbo wọn sì balaga risala wọn jẹjà ẹjẹ àgbẹ látọ̀dọ̀ ànábì musa ọjọ́ tí olúwọba àlékè ọlá fẹ́ fi musa hàn gẹ́gẹ́ bí ànábì ọlọ́run fáwọn ìjọ rẹ̀ látara aṣẹ tó ràn ẹ máa rà tí námúrúsù dá ǹjẹ́ ẹ mọ̀ tó ṣe ó lọ bẹ àwọn obìnrin lọ́wọ́ ó ní òun fẹ́ fi Musa ṣẹlẹ́yà wọ́n wá jọ discuss wọ́n jókòó discussion wọ́n ní look àwọn fẹ́ kẹ́ ẹ na pátá sókè nígbà tí Musa bá fẹ́ máa ṣe introduction tó bá fẹ́ máa ṣàlàyé ọlọ́run ọba rẹ̀ wọ́n wá mú obìnrin kan torí rẹ̀ ti dàrú jù tó jẹ́ pé òun lọ́mọ èèyàn bàjẹ́ jù láyé wọ́n wá ní ìwọ ló na pàǹtì sókè kó o sọ pé Musa ṣẹ̀ṣẹ̀ bẹ ṣe zìnà tán ni wọ́n wá lọ wá kinní kan bí àtọ̀ wọ́n dà sí inú pàǹtì obìnrin yẹn bá mọ ọba sọ lóòótọ́ láàrin gbogbo èèyàn lọ́ba ní ẹ wo Musa ooo ẹ wo Musa tí gbogbo yín pè lánàá bí Ọlọ́run o àbí kì í ṣe pọ̀ ìṣẹ̀bámi sòtán ni àbọ̀ fẹ́ parọ́ ẹ̀yin èèyàn ẹjẹ́ mọ́ tẹ̀lé ẹjẹ́ mọ́ gbọ́n tí ń wí òkúrọ́ mọ̀ ni alágbèrè mọ̀ ni ìkà mọ̀ ni ànábì ọlọ́run wa dúró kò lè sùn kankan ìbànújẹ́ wa gba ọkàn ànábì ọlọ́run ọba Musa tí í ṣe Moses torí ẹ̀yin tó ti ṣe Mose torí ẹ̀yin Christian òun náà ni Moses wọ́n wá mọ̀ọ́mọ̀ dìtẹ̀ Moses nítorí kí wọ́n má bàa fi hàn gẹ́gẹ́ bí ẹni tó lúwa ránṣẹ́ mo fẹ́ kẹ́yìn Christian náà kẹ́ gbọ́ mi yé ni Moses bá bọ́ sáàrin àwọn èèyàn ọba ni ta ló gbà wípé lóòótọ́ lọ́lọ́run rán mi ń ṣẹ́ kó bọ́ sẹ́yìn mi bá ìwọ tó o bá rò yí pé nàmúrúsù lọ fẹ́ tẹ̀lé lọ bọ́ sẹ́yìn ẹ̀ torí ń sọ fọlọ́run tí mo fẹ́ kó ṣe ẹ sì má jẹ́ ntàn yín ntí Musa bá ti wí fọlọ́run kó má ti wí ni olúwa ti gbọ́ ó ti gbà ó ti ṣe àwọn èèyàn bá kan bá rọ́ sẹ́yìn ànábì Musa bẹ́ẹ̀ náà kan dúró sí ọ̀dọ̀ nàmúrúsù ẹ má jẹ́ ntàn yín o wàláhì tàláì ànábì ọlọ́run bá fi àṣẹ tó lu ọba àlekè ọlá sọ fọlọ́run wípé ọlọ́run o àti námúrúsù àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé má jẹ́ kí wọ́n sẹ́kù lẹ́yìn tí ò ní rí jẹ́ kí ilẹ̀ ọ̀lànà ní ìsìn kọ́ máa gbé wọn mi ilẹ̀ lanu gbé wọn mi o ànábì ọlọ́run nìyẹn o nítorí pé wọ́n parọ́ àgbèrè mọ́ kò dé ní ẹlẹ́ẹ̀kejì ó Nabi Yusuf Joseph ẹ rántí ìyàwó bàbá tọ́tọ̀ ní Egypt nígbà tí ayẹyẹ ìwò mọ̀ yìí pé kó wá bòun ṣàgbèrè ẹ̀yin ẹ wo bí ìyá yẹn ṣe introduce àgbèrè Nabi Yusuf ẹ wo effort ìyá yẹn nítorí kí ó ń ṣe ọlọ́run Jósẹ́fù kó lè bá a bá ṣàṣepọ̀ kó lè bá ṣàgbèrè pẹ̀lú ẹ̀ ẹ wá wáyà Quran tó sọ̀kalẹ̀ láti sánmà tólúwa fi báàkì ànábì Yusuf ẹ wo ọmọ tí wọ́n fún lọ́yàn lọ́wọ́ ọmọ orí ìtẹ́ tó ní ẹ wá o ẹ wò ó tóun náà báàkì ànábì Yusuf tó ń ti pé wọ́n bá kànábì Yusuf pẹ̀lú alukur'an pẹ̀lú ọmọ yẹn àfi ìgbà tí ìyàwó Sùlẹ́ìkà tó rán Yusuf lẹ́wọ̀n ọ̀ràn ní ẹ̀wọ̀n ó dẹ̀ tún dúró tì ó ṣe ó dúró tì nítorí kíni nítorí àgbèrè torí zina nọ́mbà three ó ní ìsẹ̀mí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn tí wọ́n jọ lò bá ìyá wa Sayyidati Khadija ìyá wa Sayyidati Aisha ìyáálé ànábì lẹ́yìn ikú lẹ́yìn ikú wa Khadija ẹ má gbàgbé pé ìyá yẹn kọ́ ló sì kejì lọ́dọ̀ ànábì o ẹlẹ́ẹ̀kẹta ni torí ẹ̀yìn ẹlẹ́kọ̀ọ́ amóhùnyálé lẹ́yìn ikú ìyá wa Khadija ọjọ́ tí àwọn mùnáfìkì tí wọ́n parọ́ mọ́ ọ ní Medina tí wọ́n lọ ságbèrè tí wọ́n lọ bá nàbì lórí mẹ́mbà láàrin ibi gbogbo múmìnà àtàwọn kèfèrí àtàwọn mùnáfìkì wa tí wọ́n níyàwó ànábì ọlọ́run ti ságbèrè o ẹ wo ìbànújẹ́ tí wọ́n kó sẹ́mi ẹni tọ́lọ́run torí rẹ̀ dáyé àtọ̀hún ti ṣe Muhammad ẹ wo ìbànújẹ́ tí àwọn ọ̀tá kó sẹ́mi bàbá rẹ̀ eléyìí ẹ̀kọ́ ni fún gbogbo ẹ̀yin obìnrin láyé inú mi dùn pé olúwa ó mọ bí ó ṣe fún oníkálukú nígbàgbọ́ bó tiẹ̀ jẹ́ wípé inú mi ń bàjẹ́ mo ń sun ẹkún torí pé ìwọ ni kí ẹni tó bá ní làákàyè kó máa wo òwò ọmọnìkejì rẹ̀ ni ànábì bá ń banú jẹ́ lórí bí wọ́n ṣe parọ́ zìnà mọ́ ìyàwó Aisha bàbá rẹ̀ ń banú jẹ́ gidi gbogbo àwọn kùlàfà rọ̀ṣídì ọwọ́ pànábì ń banú jẹ́ wọn sí nínú dùnú ànábì wá pé àwọn sọ̀hábà ó ní ha tí wọ́n sọ nípa ìyàwó mi ìmọ̀mọ̀ mi ìmọ̀ àgbèrè mọ́. bàbá rẹ̀ náà ti tẹ̀nú ó ní òun ọ̀wà òun ǹjẹ́ ẹjẹ́ mọ tí Sayyidina Ali wí radiyallahu anha Ali olówó aṣọ fànàbí pé ya olórí wa kí ló dé tó ń dára rẹ láàmú ọmọ kan lórí obìnrin kan ọmọ yẹ ẹgbẹẹgbẹ̀rún ọmọge tó o lè ni nígboro Mẹ̀dínà yìí inú ẹbí wo ló fẹ́ tọwọ́ bùkún ti fẹ́ móbìn tí wọ́n ní fún ẹ lóbìn tó fi wá ń banú jẹ́ nítorí lẹ́ ajílá àbí ìlmọ́ra torí obìnrin kékeré lásán yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí Sayyidina Ali sọ yẹn ìgbà ogun Màáwíyà àti Sayyidina Ali kí ló fà á tí ò jẹ́ kí yàwá Aisha support Sayyidina Ali nítorí pé ń parọ́ zina mọ́ àyà kùránì sọ̀kalẹ̀ tọ́fọ̀ ìyàwó Aisha mọ̀ títí di ọ̀la àwọn ṣíyà ọ̀tá tí ń bá ìyàwó Aisha ṣe títí dọ̀la ni wọ́n máa ń ronú nǹkan yẹn kan. mo fẹ́ kẹ́ ẹ kẹ́kọ̀ọ́ gbogbo nǹkan nínú ayé kìkì ẹ̀kọ́ ni mo ní adúniya madrasa wa àdáfo wa muallima ilé ayé ni ilé ẹ̀kọ́ àwọn tí ń ṣẹlẹ̀ níbẹ̀ gan-an òun lolùkọ́ ẹ wàá tẹ̀lé mi ká lọ nú yàrá mi nísìn gbogbo yín ẹ tẹ̀lé mi ká lọ nú yàrá mi nítorí ọlọ́run àtàdébì sitting room mi la wà yìí ọyẹ ká lọ nú yàrá mi mo ti ń lọ báyìí. mo fẹ́ kẹ́ ẹ bá mi dé orí bẹ́ẹ̀dì yẹn torí pé bá a bá ní ọlọ́run rí wa ká jẹ́ kéèyàn náà rí wa olúwọ́ba àlejò ọlá òsì fẹ́ràn lóòótọ́ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùmínì àwọn èèyàn sọ fún mi mi need láti explain àmọ́ àgbèrè lápè ọlọ́run ní ṣe mí lẹ́yìn tí ò ní depression ọlọ́run dákun má jẹ́ kí n ní hypertension ọlọ́run dákun mẹ́jẹ ní psychological trauma olúwa kó wọ ládìnẹ́bùwọ̀ Muhammad mò ń bọ̀ jẹ́ kí n close kọ́bọ̀dù yìí i'm coming mi mọ̀ táwọn mi ò bá ní pàdé ẹ wo this is my room ọ̀ya bá mi ṣó rẹ̀ yàrá mi rèé this is my toilet toilet mi rèé níbí. bẹ́ẹ̀dì rèé ẹ mọ̀ yí pé tá a bá ti kúrò láyé á padà sọ́dọ̀ ọlọ́run níjọ́ kan bá a bá ní ọlọ́run rí wa ọlọ́run rí wa ẹ jẹ́ á jẹ́ kí èèyàn náà rí wa wàláhì tàláì mo nífẹ̀ẹ́ ọlọ́run lánìí tán lára ṣàràfà mo nífẹ̀ẹ́ rẹ̀ gan-an èmi ò mọ̀ wípé. ara àwọn kan máa marry man ni i don't know ní èsì ìlò òde ijó ó wá bá mi sọ̀rọ̀ nínú ọ́fíìsì mi ni mi mọ̀ wípé wọ́n dẹ́ kò yé mi tán wípé ẹni tèmi rẹ̀ jọ jẹ́ ẹ̀jẹ̀ kan náà tó jẹ́ pé ọlọ́run ló ní kí n ṣe sábàbí wíwáyé ẹ̀ lóòótọ́ mọ́ mi ló bí ṣùgbọ́n mi ni mo encourage màámi torí pé màámi ti fed up nígbà yẹn mo ní no ẹ láti bí ọlọ́run dákun ṣàánú wa wàláhì tàláì lóòótọ́ ni mo ní àdánwò torí ọlọ́run kì í fún èèyàn ní nǹkan tán mi kì í ṣe mọ̀láìkà èèyàn ni mí ní gbogbo bàbá ṣàríyà máa máa ṣẹlẹ̀ nínú nínú ṣe omi àtẹ̀jẹ̀ ló ń flow lára mi mo wá fẹ́ ọkọ tó wá fẹ́ mi níṣu lọ́kà ó wá dànà mi mo sì yọ̀ǹda gbogbo ohun tí mo ní fún bílá ìlàzí èèwọ̀ ní fẹ́ntì wà àtibọ̀tán rí láti pa irọ́ mo kàn fẹ́ kẹ́yìn èèyàn kẹ́kọ̀ọ́ lára mi mo fẹ́ kẹ́ kọ́ ẹ̀kọ́ nínú mọ̀ọ́yìnṣà mi this is my bed duvet tí arákùnrin yẹn fi bora rèé tí Sharafa fi bora òǹlẹ̀lẹ̀ mo dẹ̀ wà nínú ìró mo wọ bùbá mo wá rọra kúnlẹ̀ sí etí bíi òun ni mo fi ń bá ṣeré wàláhì tàláì mi ìmọ̀ rárá pọ́n fídíò mi ọjọ́ kan péré ni mo ṣàkíyèsí ẹ̀ ọjọ́ ẹ̀yọ kan péré ọjọ́ náà mo wọ tọ́ílẹ̀tì lọ́tọ̀ mo wá ń padà bọ̀ mo wá rí i pé mo rí kámẹ́rà mo rí kí lorúkọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀yìn fóònù fóònù tí mo sì rà lamẹ́ríkà ní two thousand dollars ni èmi náà mo bùn fúnra mi mo fún mo ní kó máa lò ó amẹ́ríkà mo ti ra fóònù yẹn ó lóun ò ní fóònù ńlá kò dẹ̀ sí mo dẹ̀ lọ́ọ̀fẹ́ kò sí tó lè bí mi tí mi kì í fún mi kì í hesitate because mo believe pé ó ṣe sábàbí oore fún mi láyé ó ṣe sábàbí dáadáa fún mi kò dẹ̀ sí èèyàn gbọ́dọ̀ máa ronú kéèyàn máa ronú kan wípé ẹni ó ṣe sábàbí oore fún ni àmọ́ fi dáadáa san ni kò sí tó lè béèrè fún màá wá tù màá ní aláàjì kò sí kí n tó fẹ́ tó ní àtẹrù àti ntẹrù ni tolówó ẹ̀yìn àtẹrù àti ntẹrù ni tolówó ẹ̀yìn bí mo ṣe ń ṣe pẹ̀lú ẹ̀yìn ẹ̀ níjọ́ tí mo ti ń fẹ́ àwọn ọkùnrin ẹ̀yin ẹ máa wò ó tí obìnrin bá ń bẹ nínú àdánwò ọmọ mo búra lóko ọlọ́run mi kì í ṣàgbèrè o rárá o kò sí ń tọ́jọ́ mo jẹ́ ẹ̀dá tí e pé tí mo bá ti fẹ́ ẹnìkan bóyá wọ́n lé mi ni o bóyá àwọn ìyàwó ẹ̀ ló lé mi àbẹ́mi ni mo tiẹ̀ ní ó ti sú mi ẹlòmíì kí n tó lè ṣe anything yóò bá mi so yìgì náà ṣùgbọ́n kó tó dì yẹn máa ṣe àwọn investigation tó yẹ kí n ṣe ṣẹ̀ríà fààyè lẹ̀ láàyà òfin ẹ̀nù kò sí ìtìjú nínú ẹ̀sìn láàyà òfin dín kò sí ìtìjú nínú ìmọ̀ àti nínú ẹ̀sìn àfáà ni mí àfáà ni mí ẹni táwọn atọ́lẹ̀dọ́lẹ̀ àfáà bí ni mí tí mo mọ tafsir tààrà látòrí alukur'an tafsir hadith balaga mantik aruj gbogbo fúnùn tí ń bẹ nínú kéwù kò sí kan tó lu ọmọ fún mi mọ́ nípa ìmọ̀ fíkìú ìgbà tá a wà léwe ìgbà tí wọ́n kọ́ wa ní sex education àwọn tíra kan bẹ tó ṣàlàyé fún wa you don't need to maybe go chase ṣe zìnà pẹ̀lú ọkùnrin kó o tó má rí pẹ̀lú ẹ̀ nínú rírí ọkùnrin lọ́ọ̀kan ó ní wàá ti mọ̀ ó ń fúnra rẹ̀ ó yé ó mọ̀ yóò mọ̀ mo mọ̀ pé èrè ọkàn ò ní jẹ́ kó ọjọ́ tí o bá gbowó rárá ni ọgbà two million three million five million millions ni màá gbà <coughs> ọjọ́ tí mo owó tí o ní kìí sì sẹ́ni tí ó gbowó lọ tí ó wà á dé ńjọ́ kejì tí ó wà á rántí pò ń gbowó lánàá àbí yóò wá gbowó lọ yóò àtijọ́ kejì yóò àkí mi pé ìyàwó mi kò tiẹ̀ ní rántí pè mí ẹ̀yin ò lẹ́ẹ̀ fi mọ̀ pé ìfẹ́ ọ̀pápọ̀ mọ́ra wọn òun ò fẹ́ mi èmi ni mo fẹ́ kì í ṣe kó nídìí mi fẹ́ nífẹ̀ẹ́ kò nídìí mi ibi ni bẹ́ẹ̀dì mi wà tẹ́lẹ̀ this is my bed aṣọ tó fi bora rèé ara rẹ̀ gẹ́lẹ́ nìyẹn ìgbà tí mo ra dìde báyìí mo ra bọ́ aṣọ ìrì mo búra lóko ọlọ́run tí mo fẹ́ lọ bá mo ti wà carried away mi rí ṣùgbọ́n tí máa fi fura ni pé ọjọ́ tó wá ta lọ sí maka two thousand and nineteen ó kù ọ̀túnla tágbéra ní two thousand and eighteen ó five million kan lọ lọ́wọ́ mi lọ́jọ́ tó kú bíi some days tá lọ hajj tí ìbá ṣe pọ́lọ́ ń bá bóyá láṣìírí kọkùnrin ọmọ gba ten million five million ṣé obìnrin wọn sì máa ṣẹ́kù lẹ́yìn tí ó ní nǹkan bí ìbá ṣe pẹ́ tó lọ́n ti mọ̀ọ́mọ̀ ṣàánú. bàbá mushaf bá gba owó lọ ìjọ ti gbowó lọ ló ti pa fóònù ìrì ìjẹ mọ́ mi ìrì ìjẹ ọ̀pá fóònù ni mo wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo lọ ilé wọn mo lọ bẹ̀ bàbá rẹ̀ sí mo tún lọ ilé wọn mo lọ bẹ̀ màmá rẹ̀ sí ẹ bá mi bẹ́ẹ̀ wàláhì tẹ̀lá kò dá mi lóhùn títí tó fi dàárọ̀ ọjọ́ tá a lọ hajj àárọ̀ ọjọ́ tá a lọ hajj ló ló sọ pé owó tó ń kó lòun ọ̀gbọ́n bó ń ṣe ṣe àtúnjọ lọ mọ́kà yẹn náà ni o ìdálọ ọmọ kàrí látọdún tí mo ti mọ̀ èmi pẹ̀lú rẹ̀ ni ó wá di two thousand and nineteen ó tún kù bí ọjọ́ díẹ̀ tá a lọ lọ́ba tún ní kó wá mo lé mi ìyìn lè kó wá ọjọ́ náà ló ti sọ fún mi wípé hmm, kàfílà ò ní lè kó wá ní tí òun ò fojú ẹ̀ rí mo ní òsì tó fẹ́ fojú mi rí mo ní sọ fẹ́ ṣe mí léṣe owó owó owó owó so fẹ́ o fẹ́ hàn mí lè mọ̀ ní kí ni mo rà mi mọ̀ pé òun àtàwọn tí wọ́n jọ plan pé kán lọ fẹ́ mi mo ṣáàrí pé Mariam ò pé ń bọ̀ darí bèlè pé yóò tiẹ̀ fi aláàjì kún ọkọ rẹ̀ confidently ni wọ́n pè sárafa ní ìmọ̀ pé kakọ́ọ̀sì ni wọ́n ní ìmọ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ ni i don't know àfi nígbà tí gbogbo ohun tó ṣẹlẹ̀ yóò wá ṣẹlẹ̀ kí n má wulẹ̀ fa ọ̀rọ̀ gùn lọ títí torí pọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mo dúpẹ́ gbogbo ẹ̀yin àfa kí n mú látòrí gbogbo àfa yé lóòótọ́ àwọn èèyàn ni mo sọ̀rọ̀ o ṣùgbọ́n ọ̀rọ̀ zìnà ni ọ̀rọ̀ agbèrè ni mo sì ń ṣe yìí mo jẹ́ ẹni tó strong ni torí pé mo ní yimán tí kọ́lọ́wọ́n bá lékè ọ láti máa mọ̀ sọ kí ni mo ṣe fún ẹ gangan ṣàràfà kí lè ṣe lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ọmọ yìí tí ìbímọ fẹ́ lómi náà nítorí àánú àwọn ọmọ mi kò síbi mo lè fẹ́ lọ mo change orúkọ mi because of my children sí wọ́n kọ́ ló lorúkọ yẹn ni kí ni mo ṣe fún ẹ kí lẹ̀ṣẹ̀ mi ọmọ tó ń mú lọ Canada tó o bá sàìlọ́ọ̀mù wọbẹ̀ láti Amẹ́ríkà ọ̀dọ̀ mi bí lọ́mọ tí máa lọ gbowó tó tún ní God láti sọ pé o fẹ́ lọ bá ọmọ afúsà yẹn sùn màá dẹ̀ tún fún ẹ lówó iyebíye ọmọ yẹn ò fẹ́ fẹ́ rárá ọmọ yẹn ń doubt pé o ò lè jọkọ káwọ́lá èmi ni mo bá ọmọ yẹn sọ̀rọ̀ wípé ọkọ mi nìyẹn ìwọ náà fẹ́ wa tó o bá gbàgbé wípé mi ìbẹ́ ṣàbùsí rárá mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ tó di kọ́ o dẹ̀ fi ìjàmbá jọ kí láyé ìjà mọ̀ kí ló fẹ́ fi ṣe torí pé orí pé mo mú yẹ̀yẹ̀ mo love ẹ mo like ẹ ìfẹ́ rẹ máa ń disturb mi ṣé náà ni mo dáràn sí ó wá rìkọ́dù series of video ó wá sẹ́ndì fídíò látọ̀dọ̀ rẹ sí ọ̀dọ̀ Mariam Mariam wá sẹ́ndì ẹ̀ sọ́dọ̀ Àjọkẹ́ Saudi Àjọkẹ́ wá sẹ́ndì ẹ̀ sí Bíntù Rájí látara àfọwọ́sowọ́pọ̀ àwọn àfa olórí ibú tí ẹjọ́ ń ṣàbòsí látọ̀dọ̀ ọmọ burúkú tí wọ́n tí wọ́n ń pè ní kíní kan bàrígà yìí àṣẹ ẹranko ní Mariam wà ronú àti sàbúrú torí ní sàràfà kí ló fẹ́ẹ́ fàyè ṣe ọ̀rọ̀ tí ọmọ ṣètọ́nù sì tún sọ òdùn mi o wàláhìí tàlàyé kò dùn mí torí kò sẹ́ni tó lè mọ iye olóríire tó jọ olóríire lọ. ó ti lé ọdún méjì ní ọgbọ̀n ọdún tí mo ti ń ṣe wá sí níbo ni gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní tẹ́ ẹ̀ jẹ́ ìwà nígbà mo bẹ̀rẹ̀ lecture tí mo ti wín ní ọ̀pọ̀lọpọ̀ àtàwọn èèyàn sínú ẹ̀sìn ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń pè mí tí wọ́n mọ̀ láwọn ò ní sẹ̀sìn mọ́ nítorí aburú tẹ̀ ṣe ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣòfò àwọn èèyàn máa láwọn ò ṣe ìsìláàmù mọ́ ẹ̀rí kó ti ní ẹ̀rí kó ti lágbára fún yín bẹ́ẹ̀ ẹ mọ̀ ti discourage àwọn èèyàn àwọn christian bí mo mọ̀ ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn christian mọ̀ ti di two point six billion mùsùlùmí ò tí kọjá a tún ti reduce sí one point six wọn christian ti fi one billion jù wá lọ ẹ kò ní jẹ yín ẹ ní ní ayé àtàkìyàmọ ọwọ́ ọgbà ìgbé àwọn èèyàn tẹ́ ì change mind wọn tẹ́ ì jẹ́ káwọn èèyàn fẹ́ mọ́ sí islam mọ́ ah ọlọ́run wọlé effort gbogbo àwọn ẹni rẹ tí wọ́n ti lo ayé tí wọ́n ti padà ẹni ẹni ẹni síra dáadáa. èmi èmi kàfílà Allahu akbar ẹ̀ẹ́dẹ̀ bẹ̀wọ̀ ọlọ́run tó jọ dá wa ẹ wá fẹ́ fún mi depression ẹ fẹ́ fún mi ní hypertension ẹ wá fẹ́ fún mi ní psychological trauma ẹ sì mọ̀ pé dáhìn ni mí ẹ sì mọ̀ pé kò sẹ́ni tí òmùrúkọ mi ní gbogbo ayé ẹ wá wò pé ẹ sáfẹ́ nítorí pé ẹ ti rí mi pa ìwọ àti Mariam yìí náà òun náà lẹjọ unite lẹjọ sanwó fáwọn ayé assassin tí wọ́n fi láyè assassinate mi ẹ tún wá wò pé ẹ sáfẹ́ fi túláàsì lé mi kúrò láyé ṣé ẹ lágbára ṣé bẹ́ẹ̀ bá àṣìwé mu yín sẹ́yìn láì padà di káólà ni sáwọn yóò máa pè yín káólà a lè búṣẹ́ ìtọ́nù ṣìtú Allahu akbar ẹ̀yin èèyàn lẹ́ẹ̀kan sí mo kí ọlọ́run lára yín gbogbo ẹ̀yin olóríire gbogbo ẹ̀yin ẹni ìdùnnú nǹkan ìbànújẹ́ ẹyọ kan tó ṣe mí ó ní ìbànújẹ́ táwọn ọ̀dọ́ ń banújẹ́ àtàwọn tí wọ́n láwọn dúpẹ́ páwọn ti kúrò ní Islam ah shame on you ẹ̀yin ẹ̀yin ẹ̀yin síra rẹ̀ ẹ sì balẹ̀ jẹ́ tọ́lọ́ ní làtún sídùn fìlà àrùdìbàdà ìsìláyà tolúwa ni ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tóun ti tún ẹ lẹ̀ sí i ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ti paint Islam ní ọ̀dà míì shame on you. ẹ jẹ́ káwọn èèyàn orí Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀sìn a Allahu Akbar tó lọ sí ní al-yawma akmaltu lakum dinakum tó ní wa atmamtu alaykum ni'mati tó ní wa raditu lakum al-Islam dìínà. ẹ̀ tí consider kọ̀nsídà ìdí ọlọ́run ti ní ìdí kúlù fi sẹ́lẹ̀ mi ká fata láti tẹ́bi wò kò tí wàá ti ṣe tán iná wò lákòmọ́dé wò mọ́ bí. ṣàràfà ó rí ọwọ́ rẹ níbi kámẹ́rà yẹn ni wàláhì tàlá ìwọ náà mọ̀ ọmọ pé ọwọ́ mi ò ká àzákàrí ẹ̀ ọmọ you know that that penis is, is your own penis ó sì mọ̀ pé ní ṣèṣì náà wọ́n máa bẹ̀ ọ́ wọ́n máa fowó bẹ̀ ọ́ kó tó wá súnmọ́ mi nì sọ ni obìnrin tí ó ṣàgbèrè òun ni ó máa fi owó bẹ̀ ọkọ rẹ̀ láì jẹ́ pé mo yàn ọ́ lálẹ́ ọjọ́ mo ti sún igi ni mo ti ń sanwó fún ẹ kó tó súnmọ́ mi tèmi ò pé torí pé ẹ wá ṣe ṣẹ́yìn mo tún wá wò yí pé bóyá nítorí ipa pọ̀ wípóbìnrin pọ̀ lọ́wọ́ ẹ̀ kí mo try effort mi ẹ̀yin èèyàn mo máa love ẹ̀ gan mọ̀ ni ọjọ́ sàráfà bá lóun bọ̀ wá sílé mi ń lọ sọ tí wọ́n ti ń ta ìgbín ẹran ògúnfe ẹja gbígbẹ kítún ni pọ̀nmọ́ ẹran màálù ń wá ṣe ewédú ń wá ṣe ilá lọ́tọ̀ ń ṣe ẹ̀fọ́ lọ́tọ̀ ń wá somi ọbẹ̀ lọ́tọ̀. billahi lazim mo lè fi mo lè fi forty thousand ṣebẹ̀ nítorí pé sàràfà ń bọ́ àdó ìtún á máa kúnlẹ̀ fún ẹ sàràfà ó tún máa jẹun lẹ lórí ìkúnlẹ̀ orí ìkúnlẹ̀ ní mọ̀ wà tó jẹun tán ṣàwáfà ah. Allahu akbar ẹ̀yin èèyàn olówó bá lékè ọlọ́run ní padà lẹ́yìn yín ọlọ́run ní padà lẹ́yìn yín ọlọ́run ní kóhun ṣe mọ́ ẹ má gbàgbé o wípé fídíò yẹn gbogbo ẹni tó rú ire rẹ̀ ọ̀kalẹ̀ ẹ bá mi dìlítì ẹ̀ nǹkan ìbànújẹ́ ni nǹkan mú mi káká tó báyìí rí kò sí nǹkan kan tí máa ń bá mi lẹ́jà fún eléyìí ah, ó burú ṣáájú kí n tó bímọ ẹ ń pariwo pákíríbòtò ni mí ẹ fẹ́ lè máa pè mí lọ́kùnrin fún gbogbo ayé ìwọ ọmọ mọ́ríàmọ́ yìí náà ni kí ni mo ra ń rẹ kí ni mo ṣe mo ti lọ́kọ kí wọ́n tó bí ọ sákìrìbọ̀tò náà ni mí mo tún wá bímọ tán ìwọ yìí náà ló ń sọ pé wọ́n lọ rà ní mo tún wá bímọ tán ẹ tún wá lẹ̀ mí lóko zìnà kí ni mo ṣe fún gbogbo yín gan kí ló wù yín pé ká ẹ lé mi kúrò láyé sí kí ni mo rà á. ìwọ náà sì mọ tó gbé ọkọ lọ́dọ̀ ààrẹ àríṣekọlá ó sì yí ẹ tán wípé ààrẹ ní kàfílà mo ń ọbẹ lọ́hùn kí nǹkan méjì ọmọ sí ọ lára ọmọ yìí ọmọ ló kan níbẹ̀ ọ̀rọ̀ ni mo máa ń sọ yìí ó ní mo ń bẹ lọ́hùn kí nǹkan méjì ọmọ sí ọ mo ń bẹ lọ́hùn kó mọ ìmọ̀ ṣe sábàbí ikú kíákíá fún un tàbí kó mọ bọ̀ ló kọjá káàkiri ayé ìfẹ́ mọ́ríà mọ̀mọ́ o kàfílà ìfẹ́ Mariam mọ́ o mo ní kí ló dé ó ní nítorí pé ń bà ọ́ jẹ́ ha gbogbo àwọn èèyàn tá a mọ̀ jọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ náà wọ́n máa kàn mọ̀ sẹ́kù láyé mo sì tún bó láṣìírí ìjọmọ ìyá òtún jẹ́ ń lè sọ ìwí fún màá ní tí màá ní fi kú mo fi sọ̀sù mo fi kíra ni torí pé ìfẹ́ bá màá nínú jẹ́ Mariam wọn lọ plan bí kì í bá ṣe pọ́ lọ sọ ìmọ̀ràn yìí dò fún kí ni mo ṣe púpọ̀ kí ni mo ṣe náà. tó <laughs> ẹ̀yin èèyàn ẹ mọ̀ wùlẹ̀ jẹ́ ń gbà yín lásìkò torí ìpọ́jọ́ ti lọ àwọn lára wọn ní kọ̀dìmọ́dọ̀lọ́t wọn á ní kò sásìkò mo kí yín mo kí ọlọ́run lára gbogbo yín pátápátá mo kí àdínàbíwá Muhammad gbogbo ẹ̀yin olóríire pátá ẹ̀yin ṣàgbákò òru tèmi o ọlọ́run ní san ọmọ ìyá yín lọ́mọ ìyá haúsá o ọmọ yín ò ní jọmọ ìyá haúsá o àwọn ọmọ tèmi náà ò ní jọmọ ìyá haúsá pẹ̀lú ògo ọlọ́run àtàánú rẹ̀ èmi àti yín àníjọ náà warawara o mo kí gbogbo ẹ̀yin àfáà mo kí gbogbo ẹ̀yin bloggers mo kí gbogbo obìnrin ayé mo kí gbogbo ọkùnrin tó ní làákàyè mo kí yín ìwọ ọmọ tí wọ́n ń pè ní Bintu Raji ó káre wàláhì ó káre ó sì mọ̀ ó ní ìtàn ní ọ̀fà tó ṣí you know that O sì bẹ̀rù ọlọ́run ó sì tún ṣe àdáparọ́ ìwọ ọmọ yìí pẹ̀lú mọ̀ bá ọjọ́ orí ẹ̀ lọ́dún tí mo bẹ̀rẹ̀ dá wà níbo lọ wà nígbà náà so ti dáyé ìwọ òun fẹnu asádà akànnì bí ìtura jí ah, nǹkan mọ̀ mi pẹ́ńbẹ́ ìwọ ọlọ́run àwọn àgbàlagbà wọn a ní bí àbùkù ńlá bá gbé ní sánlẹ̀ wọn á ní kéékèèké ó wà mọ́ gorí ẹ̀ kí ló ọ̀nà tí mo dá lọ́wọ́ gbogbo yín ah, ẹ sì bẹ̀rù ọba tó jọ dá wa mi ìfẹ́ sọ tiẹ̀ púpọ̀ kò dùn mí ọ̀rọ̀ rẹ kàn dàbí onígbèsè tí wọ́n ẹni ọ̀jẹ̀yẹ ẹ̀ lówó tó o bá rọra ṣe pẹ̀lẹ́ kó o rọra wọ́ ẹni ọ̀jẹ̀yẹ ẹ̀ lówó sọ ọmọ pé ó padà pàdé ẹni yẹ ẹ̀jẹ̀ lówó take it easy ìní sọ jù bẹ́ẹ̀ lọ ìní sọ púpọ̀ iwu ọnụ ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bẹ́ńjẹ iṣẹ́ aburú ìpátá ẹ̀yin nu ọlọ́run ṣàráfà ìwọ nu ọlọ́run ẹ̀yin èèyàn azakari sharafa lẹ̀ ń wò yẹn tẹ́ ẹ bá wo ẹsẹ̀ Canada ọmọ tó lọ bá ní Canada yẹn nítorí ẹ̀ kò lè fẹ́ obìnrin kan láyé kóbìnrin yẹn ó lọ. olóbìnrin èyí tó ya wèrè yẹn fi ya wèrè torí ó ṣe ní aburú pátápátá ó destroy life ọmọbìnrin yẹn totally. annabi ni kula hakọ wala na mura. ó ní kula hakọ wala na ala nafsik ó dẹ̀ ṣe O ó ni o ó tiẹ̀ lẹ́yìn ọkàn olórí ibú rẹ tún wá patronize olórí ibú ẹ wá ń parọ́ ẹ wá ń fi ayé yín ṣépè ń fọ ọmọ yín ṣépè ó sì mọ̀ pé you are the owner of that zakat ọmọ pé wọ́n ló ní pennies yẹn you know that ó wá kọnu ọlọ́run ó bẹ̀rù rẹ̀ ọlọ́run nítumọ̀ sílẹ̀ kan sí ẹ̀ ẹ tún wà ń jẹ àdáparọ ọmọ mi ẹ wá ń wò pé ẹ fẹ́ fún depression ni ẹ wá ń wí lẹ́nu yìí pé ẹ fẹ́ kó pokùnso ni kí lẹ fẹ́ gbà nínú ẹ ẹ wá ń lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn àwọn èèyàn wà ń pè pé Islam wu àwọn nítorí yín kan èyí ti pọ̀ ju alájà Kaola àwọn pásítọ̀ wà ń sympathize pẹ̀lú mi gbogbo àwọn afọ olóríire Kaluku wa ń bá ní í ah. Allahu akbar ọlọ́run ní bùn yín ọlọ́run ní bùn yín ọba tó jọ dárò ní bùn ọlànàbí Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀yin èèyàn ni mo kí o mo kí yín púpọ̀ ọlọ́run bá mi kì í lẹ́ẹ̀kan sí ẹjọ́ ẹ bá mi dìlítì fídíò yẹn torí ọlọ́run ẹ̀ ní sẹ̀sẹ̀ ọmọ yín ò ní ṣe ìníyẹ nígbò lẹni tí ó máa jí sí ọlọ́run wàláhì mi ìníyẹ mi nígbò gbogbo àwọn lectures ta nínú Ramadan gbogbo ẹ̀ pátá ni màá máa lọ lágbára ọlọ́run ọba á bí ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lé wa lórí ìmọ̀ràn mùnáfìkì ò ní ṣẹ ìmọ̀ràn ọ̀rẹ́ tí ọba dá ò ní ṣẹ ẹ̀yin lẹ́yìn àmọ́ nájà àbàmújẹ àwọn ò bá wọn nájà àbàmújẹ àdẹ̀ ní nájà ẹkú mo ní kí n clear ara mi ni mo kí gbogbo àfáàrí ọbẹ̀rẹ̀ látòrí sheikh akíngbogbo mo kí sheikh aníyíkáyé mo kí gbogbo àfáà both nigerian diaspora gbogbo ẹ̀yin bloggers gbogbo ẹ̀yin olóríire láyé tẹ́ ń ṣàlàyé ibi tá ẹ ti ń rí àwọn information yẹn mi mọ́ àmọ́ àánú ọlọ́run ní kú lọ́dọ̀ yín sáwọn èèyàn nílá ká ìpò pọ̀ àwọn èèyàn nílá ká àwọn èèyàn lóye púpọ̀ gbogbo yín pátádá ẹ̀yin ṣubú fọ̀tayọ̀ ẹ̀yin náà ò ní kú fọ̀tayọ̀ ọ̀tá ò ní rẹ́rìn gbogbo yín látòkèdè lẹ̀ from a to z gbogbo ẹ̀yin tẹ́ fíìl fún mi ibi ẹ bá ti nawọ́ sí tẹ́ ẹ bá ti mú báyìí ọlọ́run bá yín gbà mú ntẹ́ ẹ bá wo ọlọ́run máa wò ó ibi ẹ bá rìn sí ọlọ́run bá yín rìn bẹ́ẹ̀ ẹ ní sọ̀fọ́ ọmọ ẹ sì ní rànífẹsẹ̀ sí i. a ní jọ nájà warawara pẹ̀lú òkú ọlọ́run tó tóbi mo kí wa o nítorí tí wọ́n lẹ̀ pẹ́ mi ló jẹ́ kí n clear rẹ̀ mo sì fi tàwọn ànábì ọlọ́run ṣàpèjúwe ẹnì kankan wọn ọ̀dà kẹ́ńgbà wọn lẹ́kọ̀ọ́ sínú ọmọ wọn o kálukú ara rẹ̀ zina burú kì í ṣe lè sọ pé ah, gan tí sọ yìí pé ìtìjú ni nísìnyí mo ti wí pẹ̀lú ogún ọlọ́run ìwà ní dẹ́ni kankan ló mọ̀ ẹ̀yin náà ni ẹ máa pín káàkiri ẹ wá rántí gbogbo ẹni tó bá ṣoríire láyé aṣọ méjì ni máa bẹ̀ lọ́rùn wọn aṣọ orí ibú ọ̀rùn wọn ni ó wà aṣọ oríire yóò wà lọ́rùn wọn àwọn tí wọ́n bá wọn gbé àtàwọn aráàlú wọn ni wọ́n wà chúùsẹ̀ tí wọ́n fẹ́ ọlọ́run ní jẹ́mi pẹ̀lú yóò mú aṣọ orí ibú o. asoriire la jo ma mu pelu ogun olohun anu olohun ni fi wa le bismillahir rahmanir rahim امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لا ما كذبت عليا ما اكتذب ربنا لا تؤاخذنا إن نسينا وعطانا ربنا ولا تحمل علينا إسرا كما عملت ولا الذين من قبلنا ربنا ولا تهملنا ما لا طاقة لنا به واعف عنا فلنا وارحمنا أنت مولانا فانظرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين orí fresh fm lẹ́tì pàdé mi lọ́la ẹ jẹ́ ká move on ntọ́pọ̀pọ̀ tá a ṣe inú islam ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́ gbogbo olórí rẹ bá mi delete fídíò yẹn torí ọlọ́run ẹni ọba delete ẹ àṣírí rẹ ò ní tú láyé orí rẹ ò ní àgbákò ní lọ́dọ̀ yìí ìyọ́nú ọlọ́run ní lọ́dọ̀ yìí ayọ̀ ní muhammad ẹ̀ sì ní sọ Bye. Assalamu alaikum.